الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا لنا وارفعنا وارفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يتبعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبعد وبسيطة لوادي كبيرة تسواني من التفسير ولكن في القرآن الكريم kí ọlọ́run ọba wa kó wà pẹ̀lú wa lánàá ẹ̀ṣùwà nínú sọ́rọ́tì náà adúró lórí áyà kàrọ̀ àwọn bẹ̀rẹ̀ lórí áyà kẹfà lẹ́yìn ọlọ́run ọba ní ولله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي شقيق تكاد تميز من الغيب كلما ألقي فيها موت سألهم قبلتها ألم يأتكم قالوا بلى قد جاءنا نبي فكذبنا وقلنا ما نزل الله من شيء وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال مكرم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم وسحقا لأصحاب السعير اني وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير أودوا يا كفرك ومرضى ولي إلى جهنم توفيت بجمال يحوم ولتعطي القيامة وبئس المصير إليه دوني قلبي من يسرني وللذين كفروا بخالقهم عذاب جهنم àwọn tí wọ́n ṣe pèsè rí sí ọlọ́wọ́ ọba àtẹ̀dá wọn wọ́n ní ìjìyà jahannama lẹ́yìn tí wọ́n wọnú rẹ̀ ń jọ́jọ́ ní àṣeyàmà tó wọ́n ti gbélé lọ léèrè wàtá alùmọ́ọ̀tì ìdájú jahannà dájúdájú ó burú ní ìpadà sí fi hàn iná jahannama. nǹkan tí ọlọ́run tó ṣàlàyé fún wa nígbà àwọn èsì nínú àdìgbẹ̀lú àtàwọn ènìyàn dájúdájú ọlọ́run ọba ó pèsè ìdìyàlẹ̀ fún wọn tí ń ṣe àdáàbò tẹ̀rí ìdìyà lóná èyí tí ń jó tí ń jó ni ọlọ́run ìròyìn lórí iná náà léè tó pèsè kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀tọ̀ lọ́wọ́ ọba tí ò mọ lọ́wọ́ ọba lọ́kàn tó ń pe ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run nírọ́ tí wọ́n kọ̀ wípé kò síjọ́ tó ń bẹ àlùkìyàmà lẹ́yìn náà ọlọ́run wá ṣe ìròyìn iná náà báwo ló ti rí léè tó jẹ́ pé iná tí máa jẹ́ kí ọmọ kékeré kó wu ewu iná tí ń jó tí ń jò tí ń hu torí pé àwọn tí wọ́n sọ ọ́nù rẹ̀ wọ́n ti sún wọn sínú nánà. nínú àwọn àlàyé tí ó rí kọjá òun ni pé àwọn tí wọ́n bá kó wọn ní iná ọ̀hún wọ́n máa gbọ́ ṣẹ̀híì ariwo sí iná náà yóò máa kígbe kí iná yóò kọ́ ọ̀pá ìṣòro náà bí ha nígbà tó wọ́n bá da àwọn kòtò rí sínú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì wípé iná náà yóò máa ń hó bí ìgbà tí omi ń hó nínú ìkòkò. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀lẹ́ra àtàkùn ṣẹ̀dí ìdàkùn gbẹ̀yìn wọ̀lùkánà kálà mọ̀ sí ha nǹkan yìí náà yẹ ká wà nínú ìbínú tó le koko lórí àwọn tí wọ́n kó sínú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹ́rin ànàkọ̀dánẹ́kùnrin ayẹ́sì àdúnà dàkìlì ha àwọn tí wọ́n ń sọ náà àwọn màláìkà tí wọ́n ń sọ iná náà wọ́n máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n kó wọnú lọ́pẹ́ alẹ́ ní ìkùnlẹ̀ bí ṣé olùkìlọ̀ wá fún un pé ọlọ́run ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀rọ̀ òjíṣẹ́ ti ní tí ó jẹ́ kí ẹ jìnà sí ìjìyà lẹ́yìn. ẹlẹ́karùn-ún òun pé àwọn náà tí wọ́n kó wọn nínú náà wọ́n máa jẹ́wọ́ àwọn wípé dájúdájú ọlọ́run ti wọ́n pe ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba nírọ́ àwọn ọba náà ti jà ń nà àwọn màláìkà tí wọ́n sọ lọ́wọ́ àwọn akókó dájúdájú inú inú ìsìnà tó jìnlẹ̀ wà bẹ́ẹ̀ náà ni a kà pé àwọn màláìkà wọn máa tẹ́bi lé wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá dáwọ̀ léèrè wọn tán ó ní ọlọ́wọ́ sọ pé wàlẹ̀ lẹ́bí ìlà fásitì ìjọba bíi adáàbò jahannam wọ́bí sọ̀lọ́sìn eléyìí ni súnà ọlọ́wọ́ ọba ọ ìfẹ́sí ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ bí ó ti kọjá pé gbogbo ẹnikẹ́ni tọ́ba kọtọ ọlọ́wọ́ ọba tọ́ya kòtò rí sọ́lọ́run tó ń kọ̀ntínú àti nínú àwọn ènìyàn àti àjàmú lé ìtọ́jẹ́ pé wọ́n máa gbé lọ bẹ̀ gbére ìpè iná ọ̀run ó burú ní ìpadà sí. ọlọ́ni ìdá oúnjẹ òfin hà sẹ́mi òun lára ṣẹ̀rí ìkọlù wọ̀nyí ẹ̀kẹ́ tó tí wọ́n bá sọ àwọn kẹ̀kẹ́ rí sínú lẹ́yìn sẹ́mi òun náà ṣẹ̀yìn ìfọ̀ wọ́n máa gbọ́ igbe tí iná wọn máa ṣígbe igbe tí ń dẹ́rù bá ní wọ̀nyí ẹ̀ka lè tó ń hó pẹ̀lú ìbínú. àfáwọn nínú yẹ́sà wọn ni ìgbà tó rí ká هؤلاء الكافرين في جهنم وقد جوعوا كثيرون من دون جهنم سمعوا لها صوتا شديدا منكرا أو تقريبا وما الله الجن قالوا أم أملكهم شو شو شو شو بلتي وهي تبلي غالبا شديدا كما هو في غسل فضل تكاد تميز من الغيب إلى ناس níbi tó wó ní bó ṣe ń bínú sí ọ̀fẹ́ ẹ̀yà sí méjì torí ìbínú lórí àwọn ẹ̀sẹ̀ rí tí wọ́n kó sínú ẹ̀. Òjàmà olùkọ́ àfihàn ọ̀gbìn gbogbo ọ̀gbà tí a bá ti kó àwọn ẹ̀sẹ̀ náà kẹ sínú ẹ̀ ṣàánà olùkọ́gbà lẹ́tù ha. Àwọn tí wọ́n ń sọ́nà wọ́n máa fi wọ́n léèrè pé àlàyé ti kùn nàbí ṣé olùkìlọ̀ wá fún yín ni òbí tí ọ̀wà borí tí ọmọ ẹ̀sìn ń lọ tẹ́ ẹ rántí ọjọ́ yìí ọjọ́ tí wọ́n fẹ̀yìn lẹ́kan ẹni ọba ṣe di ibi tó ìwà tó ìwà nì. Àpá onímọ̀ yẹn sọ̀rọ̀ ni تكاد جهنم تتمزق من شدة غضبها على الكفار جهنم وكيفها torí líle ìbínú tó ń bí lórí àwọn àtòkèrè kúndàmà tó ní àfihàn jàmá àtùn nílẹ̀ náà gbogbo ìgbà tí a bá sọ àwọn ẹ̀tọ́ kan nínú àwọn ènìyàn àti àwọn ìgbẹ̀lú sàádà hum alìmọ̀làkú ìdè áfíríkà àlàtàbí ìtẹ̀yìn àwọn màláìkà tọ́lọ̀ tí wọ́n iná kó wọ́n máa sọ wọ́n máa bi wọ́n léèrè ní ìbéèrè ìdálẹ́bi ìbáwí alam ya'tikum fi dunya rasulun tí ò ti tó ọ̀wá fún yín ní ayé ni yuhzirukum hadha al-yawm lè tí wọ́n máa kì í lọ ọjọ́ yìí alladhi antum fihi ní ọjọ́ tẹ̀yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí nínú ìjìyà tẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí ó fi yín ní ọ̀rẹ́ ni. لا تميز من الغيظ الغيظ قل لي أشد الغضب قل يجلب بكفر والشهيق لهيق فلهيق الحمار قل جددي كتكتك وما لنظني إذا ألقي فيها سمعوا لها إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تحيط تكاد تمزق من الخير nínú ààyè yìí ọlọ́ọ̀kìnrin rẹ̀ ike iná jẹ́ àgbẹ̀mọ̀ dára fún rẹ̀ omi sílé torí pé ẹ̀ka ọlọ́run ọba ni ó sì ní ìdúrà ẹni pé ó mọ nǹkan ó mọ nǹkan tí ń tí ń ṣẹlẹ̀ nínú òun wọ́n ti rọ́ọ̀dà bẹ́ẹ̀ náà ló ní èrò ń gbòòrò náà nínú rẹ̀ torí pé ẹ̀dá ọlọ́run والقرآن أثبت للنار أنها تتغلظ أو أنها ترتاد القرآن في العبين إن يوم رجل إذن في لين ويرقني في أني وتكثر bẹ́ẹ̀ ni ó fi rinlẹ̀ pé ó rí àwọn tí wọ́n ń kó sínú òun wọ́n tẹ̀sẹ̀ fẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ń sọ̀rọ̀ wọ́tẹ́kùlùkù lẹ́bí yóò sì wá sí ọlọ́run tó ṣe àlékún nígbà tí ọlọ́run sọ pé yá nẹ́mà àlìǹtàlá sí tó o ti kún ọ̀rẹ́ àlìǹ lẹ́bí yóò wá dá ọlọ́run ọba rẹ̀ déwò pé ṣé àwọn tó tún ti ń bẹ ni ṣé àwọn tí wọ́n fi kún wọ́n ń bẹ ni tó kó wá tó wà sọ eléyìí ó fi ògùn ọlọ́wọ́ ọba hàn kí ọlọ́wọ́ bá ní kí iná sọ̀rọ̀ kí ni tí ò ní sọ̀rọ̀ pẹ̀lú àpò ọlọ́wọ́ ọba. gẹ́gẹ́ bí ọlọ́run ti rí kàkáàdù tàmájìlẹ̀ tó ló lọ́wọ́ báyìí èyí ni pé iná náà wọ́n pè é kàyà lórí ìdílé ọlọ́run sọ nínú mi ìdárò àìsàn إذا إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغلفزا وزفيرا في نبكه ونفسه ونسج نقطة ويقرب وما الضغط لنا وما الكتب من كتب الجنوب من جنوب الدقوق قال أني يوم نقول لجهنم هل انت لأتي وتقول هل من مزيد ìjọba àgbọ̀gbọ́dá ìlẹ́mọ̀ ẹ̀ pé tó o ti kún tí kò sáyè mọ́ wọ́n wà á dá ọlọ́wọ́ ọba lónìí pé hàlì lẹ̀bí sálẹ̀ kó ń bẹ ni àwọn dáàtì kú tí wọ́n àwọn olùsọ náà àwọn kọ́fẹ̀rẹ̀ ní àwọn tọ́lọ̀ oníyà tó wọ́n máa sọnù lẹ́nà àwọn ni àwọn màláìkà tí ọlọ́run fi wọ́n ti wọ̀ kí iná gẹ́gẹ́ bó ti wá nu ọ̀rọ̀ náà tó ní àléhà màláìkà tó ní ìlàgùn ṣìdádùn láyà fún lọ́gbọ́n ọ̀nà àmọ̀rọ̀hún wọ́n yẹ fàánù lọ́mọ àwọn ìpè inú lọ́jà àwọn màláìkà wà tí wọ́n sọ

òǹkà wọn ọlọ́ni àléhà títà àtà àṣà lórí ilé yẹn na mọ́kàndínlógún ni àwọn màláìkà tí wọ́n sọ. bẹ́ẹ̀ náà ni wọ́n na ní òǹkà yìí gan-an òun tó fi ṣe ìpínlẹ̀ ni ma tí wọ́n tètè rí báwo ọlọ́ni wọ́n máa jẹ́ àìlẹ̀ àbúhàbà náà ilẹ̀ màláìkà àwọn tí wọ́n máa sọ́nà màláìkà ni wọ́n wọ́n máa jẹ́ àìlẹ̀ ìjẹ́kàhùn ilẹ̀ fitnatẹ́lì lẹ́bí lọ́sọ̀kọ̀rọ̀ òǹkà tá òǹkà wọn tá a sọ pé iye wọn ni òun náà a ṣe ló ń kà fún àwọn tí wọ́n ya kẹ̀kẹ́ rí ni tó lè jẹ́ tuntun náà wọn torí pé wọ́n àti wọ́n bá ń kọ́ pé wọ́n ní ayé pé iná jáà náà máa ń bẹ́ẹ̀ àwọn màláìka mọ́kàndínlógún ni wọ́n ń sọ wọ́n tún máa ṣe náà ṣe yẹ̀yẹ́ wípé ọ̀rọ̀ sọkúsọ ibi tó ti jẹ́ fìtínà fún wọn. lẹ́yìn náà ayé yìí tún fi pé àwọn ẹni iná wọ́n máa kó wọn wá ní ìjọ ìjọ jàmá jàmá wọ́n máa kó wa ní ìjọ ìjọ tí bẹ́ẹ̀ ọ̀kọ̀ọ̀kan ìjọ ìjọ ẹlẹ́sẹ̀ báyìí ní wọ́n kò wọlé ìjọ àwọn ẹlẹ́sẹ̀ báyìí ní wọ́n kò wọlé ìjọ ìjọ náà mọ̀ kó wọn sílẹ̀. bẹ́ẹ̀ ni ọlọ́run sọ fún mi kullama dakhalat ummatun la'anat ukhtaha gbogbo bàtíjọ kan bá ti wọlé wọ́n máa tóbi lé àwọn tí wọ́n bá ní ẹ̀ pé ẹ̀yin lẹ jù wọ́n lọ́nà. sọ wọ́n fi hàn pé wọ́n máa wọnú dáhùn náà níjọ níjọ ni àwọn náà tó ní ànàmíyá ti kò mọ̀rí ṣé olùkìlọ̀ wá fún mi eléyìí ìbéèrè ni ìbéèrè yìí àwọn mọ̀láìkà ni wọ́n máa fi àwọn tó wà nínú náà and then ibi wọn ti lọ́wọ́ lérè pé ànàmíyá ti kò ṣé ìkìlọ̀ wá fún mi ìtumọ̀ rẹ̀ ni pé olùkìlọ̀ ẹni tí wọ́n máa kìlọ̀ fún mi. bákan náà àyà ìfi ẹ̀jẹ̀ ọlọ́run ọba kìí jẹ ẹnì kankan pẹ̀lú iná àyàfi fọ́yẹ́ pé ó fi sì nínà iná náà síwájú kó tó wọ̀ náà nílé ayé ìkìlọ̀ ti wá fún síwájú kó tó wọ̀ náà náà bẹ́ẹ̀ ni ọlọ́run sọ ìtumọ̀ ilé ìlúbò mi pé wọ́n máa náà hàtà náà. àwọn kò ní máa jẹ̀yẹ̀ ní yàrá sọ́mbà àyàfi káàrọ̀ òṣìṣẹ́ sí i ká pa látẹ ká ṣe àwọn nǹkan ní èèwọ̀ fún tó bá ti mú àtẹ wa fẹ́ òṣìṣẹ́ tí ọ̀bá wa mú san ìgbà náà láti tẹ̀ wá jẹ níyà tó kò sí ẹnì kankan bá jẹ níyà àti pé a ti rán òṣìṣẹ́ tó fi ń bí àwọn mọ̀lẹ́kà fi ń béèrè nǹkan ìyàlẹ́nu nǹkan ìmọ̀ fóun náà ti wá ṣe bẹ́ẹ̀ fi lu débi alẹ́mìnà ìkùn lẹ́bí ṣé ìkìlọ̀ wá fún yín ni àbẹ́ni tí ń kìlọ̀ ní òkìlọ̀ wọ́n á mọ̀ pé kọ́ọ̀nù ìbálá kọ̀dìjà ẹ̀lẹ́dẹ̀dẹ̀ ìkìlọ̀ wá fún wa. tó níbi àwọn pípà mẹ́rin ìní ọlọ́wọ́ bá mo ṣe sífà yìí náà èyí pé ìròyìn mẹ́rin lọ́nà sọ nípa yìí náà níbi ààyè. èyí ni pé alákọ̀ọ́kọ́ ó pè pé tí a bá sọ àwọn tí wọ́n wọ̀ nínú náà àwọn kèfèrí tí wọ́n wọ̀ yìí wọ́n máa gbọ́ nínú ìpè yẹn iná nǹkan ní ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀ni wọ̀nyí yóò máa hó yóò máa dìde gẹ́gẹ́ bí omi tí ń hó nínú òkòkò. gẹ́gẹ́ bí bọ́ílà bẹ́ẹ̀ ni ó ti máa hó. ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ni kàkáàdù kàmẹ́jìdàdù ní ìdàgbàgbà yìí ọbẹ̀ fàyà torí ìdùnnú. ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ni gbogbo ìgbà tí a bá kó àwọn àjọ kan sínú ẹ̀ àwọn tí wọ́n ń sọ iná wọn máa bí wọ́n léèrè pé àlàyé kò lẹ̀rí pé òjíṣẹ́ ọ̀wá fún mi àbí olùkìlọ̀ ọ̀wá fún mi àbí ìkìlọ̀ òun ni ìròyìn rẹ̀ dé báyìí fẹ́ ti ṣiṣẹ́ tó ti fi pé inú nana kò ń wá. níbẹ̀ ni ó ti pé àwọn tó wà nínú náà kí ni ìdáhùn wọn máa dáhùn ìdáhùn wọn máa dáhùn ni pé قالوا بلى قد جاءنا نذير فكذبنا فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وما دام ملائكة màláìkà بلى قد جاءنا نبي لوط olùkìlọ̀ wá bá wa ó sì kìlọ̀ fún wa fákà ìjáde náà tó bá pè ní rán apè ló kù rán kúrìnà máa ń dáná bá òun ṣe afẹ́fẹ́ irọ́ ni ọlọ́wọ́ ọba ọ̀sán nǹkan kalẹ̀ fún ọ irọ́ náà pa in antum illa fi dalalin sabil ẹ̀yin tẹ́ ń kílé mùkú tẹ̀lé yìí ẹ̀ sí pé ẹ wà lójú ọ̀nà ọ̀nà lọ́wọ́. eléyìí túmọ̀ sẹ́yìn àbí kọjọ́ pé ọ̀rọ̀ yìí ní antum illa fi bọ̀láàlì tàbí látọ̀dọ̀ àwọn ni ó ti wá ìpè nígbà tí wa wà fún yín tí olùkìlọ̀ ti kìlọ̀ fún yín èyí a jẹ́ pé ni wọ́n máa dá wọn lóhùn wọ́n máa sọ wípé bala qad ja'ana rasulun min indillah wa haddarana lóòótọ́ ni òjíṣẹ́ wa bá wa látọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́yìn tó sì ń kìlọ̀ fún wa ṣùgbọ́n àpèdè rọ́ wàkúnnà tí máa já àbíyí nílẹ̀ àyà a sì sọ pé nípa tó ń wá nínú àwọn ayọ̀ ọlọ́run a sọ fún pé máa nà já ọ̀pá wà láàárín nílẹ̀ ìfẹ́ṣẹ̀ ṣe àwọn kò sẹ́ni kankan nínú èèyàn kọ́lọ̀ nǹkan kankan lè rọ̀ ni ma an tó ayò àrùtò ẹ̀yin òjíṣẹ́ wọ̀nyí bẹ́ẹ̀ tí ló ní kankan tó pé ilẹ̀ àti zahabi bàáyìí ẹ̀yìn kan ẹ jìnà tó dodo irọ́ lẹ̀ pa ẹ ti jìnà ẹ ti jìnà tó dodo. so ọlọ́wọ́ bá nínú justice àti déédéé rẹ̀ títí rẹ̀ nìkẹta jẹ títí sábò títẹ́ nìkẹta. kò ní jẹ nìkan yìí níyà àyàfi kọ́ yẹ pé ó jà àwíjàre ó ti pé lórí ó tọ̀. tí ò ní bí àwíjàre kankan lọ sí ó sọ. ìdí mo tọ́lọ̀ wọn bá fi rán òṣìṣẹ́ sí àwọn ènìyàn kọ́ọ̀lù bálá kọ́ọ̀lù dáa ánà àbẹ̀dì wọ́n ní lóòótọ́ ni òjíjọ́ kúkú wá sọ́dọ̀ wa ó sì bá wa sọ̀rọ̀ fa àǹdárọ̀nà wà kọ̀ wọ́pàlà ní ìṣúyè àkìbàtì ìṣòkò ó ké kìlọ̀ fún wa ó sì dẹ́rù bà wá nípa kájìnà sí ìgbẹ̀yìn tí ọ̀dà ìgbẹ̀yìn tó dé ìgbẹ̀yìn orí ibú لكننا كذبنا ذلك النبي ثم ذلك كيلو فوعي أقول نيرا a ti pé ìkìlọ̀ rẹ̀ náà nírọ́ wọ́n àrọ́bìnà àjọ àwádìí àti ìgbẹ́rù mẹ́rin tí ìpè tí ń pè wá وقلنا له بين أطفال ما نزل الله من شيء من الأشياء التي تتلوها علينا ضد ضوء هو يروني ولو يضع صوت كككالك bẹ́ẹ̀ ni gbogbo ń pa wá láti àtìṣe irọ́ ni ọ̀run wá aṣíwájú lórí wa ni ọ̀fẹ́ já lórí wa

ó sì lẹ́jọ́ pé ọ̀rọ̀ àwọn màláìkà ni àyìnkọ́ lẹ́lẹ́wọ̀n màláìkà tó àdá tẹ̀lé tẹ̀lé wọ́tọ̀wé àwọn màláìkà ọmọ sọ fún wọn nípa pé wọ́n jẹ́ aláìmọ̀kan àti ní sísọ ìbáwí ma antum ayyuwal kafirun ẹ̀yin kékeré wọ̀nyí ẹ̀ jẹ́ nǹkan kan illa fi dalalin kabir inú àmì tó tóbi lẹ́wàá بسبب تكذيبكم برسلكم torípé ẹ̀pẹ̀ òjíṣẹ́ yín lérọ́ òjíṣẹ́ tọ́lọ́run rẹ̀ ti yẹ pé lérọ́ wà ìrọ́dùkún ẹni amman agbára wà ẹ̀zẹ̀rọ̀kún bẹ́ẹ̀ ni ẹ̀yìn rúkú lọ́dọ̀ ẹni tí ń kìlọ̀ fún yín ẹ̀ gbọ́dọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run sọ nígbò mi pé àti ìgbà ìgbà òwúwa lẹ́yìn ìgbà tí wọ́n bá dé irun lẹ́tọ́ tí wọ́n lórí pé dájúdájú òbí lẹ́bì fàkútì hat àbùhá àbùhá àbùhá wọ́n wá sí ilẹ̀kùn náà wọ́n fọ́ ọmọ wọlé wọ́n bá ọ̀nà láwọn mùsọ̀gbà lẹ́tọ̀ táwọn tí wọ́n ń sọ iná ọ̀nà ọkọ̀ fún wọn èyí gbé àwọn mọ̀lẹ́kà tó ń sọ náà àdàbíyá ti kò mú láti inú oyin ni torí pé ọlọ́run àmọ́ rẹ̀ òṣìṣẹ́ tí ó rẹ̀ nínú oyin òṣìṣẹ́ ọ̀wá pé láti inú oyin yẹ́tù wà lẹ́kùn àyà ti rọ́pì fún mi tí ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún yín ááyà ọlọ́run ọba tí ń kà á fún yín wọ́n yóò dèrú lọ́kùn lẹ́kọ́ àyẹ̀wò nìkan káàdà wọ́n sì ń kìlọ̀ fún yín wọ́n dẹ́rù báyìí torí ijọ́ tí ẹ pàdé ọlọ́run ọba ọjọ́ òní قالوا بلى ولبالي ولكن حقت كلمة العذاب ala al-kafirin ṣùgbọ́n ọ̀rọ̀ ìjìyà tọ́lọ̀ ti ṣe ní kádàrá láti lẹ̀ wá ó ti má àwọn kèfèrí lára wọn ò lè gbọ́. so ìdínú tó jẹ́ pé níbí wọ́n jẹ́wọ́ ẹsẹ̀ wọn pé lóòótọ́ ni. èyí tí wọ́n ń pè ní wọn tẹ́lẹ̀ wọ́n wá jẹ́wọ́ sí àwọn nítorí wọn. bẹ́ẹ̀ lọ́lọ́ sọ níbo mi pé إن أنت إلا نذير هو نبي أكلم أنت قل كيلو ميزات قل كيلو ميزات إنا أرسلناك بالحق بشيرا ونذيرا أو في أوفي وجدورا قام جاني كيوم أقول لي وصل قام جاني كيوم أقول وإن من أمة إلا خلا فيها نذير kò sí àlùmọ̀ kan àyàfi kọjá pé olùkìlọ̀ wà fún wọn tí wọ́n lọ kò sí àlùmọ̀ kan tí ó lè kọjá àyàfi kọjá pé olùkìlọ̀ wà fún wọn tí wọ́n máa sùn wọn táwọn fi ń jẹ́ wọ́n lẹ́gbẹ́ òjíṣẹ́ wá fún wa o olùkìlọ̀ náà sì wá fún wa ṣùgbọ́n àwọn àlàpẹ̀ nírọ́. lẹ́yìn náà wọ́n abẹ̀rẹ̀ wọ́n padà wọ́n padà máa gbára wọn lẹ́bi wọ́n sì ń ṣe àbámọ̀ ọjọ́ tí àbámọ̀ ò láǹfààní. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير وعما لو كنا نسمع إذا جاء عن أو نعقل àti kọjá pé àmọ́ ronú ni máa kún lẹ̀ fi àṣàbì sẹ́yìn nwere lóòótọ́ lóòótọ́ là ń gbọ́rọ̀ sọ ọ̀rọ̀ tá ń gbọ́ yà ń fi ń ṣiṣẹ́ ṣe ń ṣe wá láǹfààní bẹ́ẹ̀ la ní òòlù ìrònú tí ó ṣe wá láǹfààní fún sẹ́yìn wà nínú àwọn tí wọ́n kí ni wọ́n ọjọ́ tí àbámọ̀ òní ti wọ́n láǹfààní wọ́n ń dára wọn lẹ́bi ẹ̀bí tó ti yẹ wọ́n dára wọn láti gbé ayé àkọ́ onímọ̀ yẹn sọ̀rọ̀ ní kọ́ọ́lù mọ̀ ọ̀kẹ́rì sí wọ́n sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹni ń jẹ́wọ́ ẹ̀sẹ̀ لو كنا نسمع سماع من يطلب الحق ìbáyé pé àrùn gbọ́ ni wípé ẹni tí ń wá òdodo la tẹ́tí àwọn olùfàkìrù fi máa ló da ilé yìí àbí kọ́ pé àwọn olú sí àwọn nǹkan tí wọ́n ń pè wá sí lọ àwọn tí wọ́n ń pè wá lọ síbẹ̀ àwọn olú máa fi ẹ̀dá rẹ̀ àìrìn náà àbámọ́ ti jẹ́ ọ̀kan nínú àwọn ẹni náà. níbi ọlọ́run bá láti inú ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tó bẹ́ẹ̀ ni sí ní ìgbọ́ ó fún ní ìgbẹ́ níbi àwọn sọ pé àwọn ọ̀gbọ́ ìbáyé fáwọn ọ̀gbọ́ ni àwọn gbọ́ tó bá ronú ni àwọn kì í ṣe pé wọn ọ̀gbọ́ ìgbọ́ tí wọn ọ̀gbọ́ ni ìgbọ́ tọ́jẹ́ pé ó ti ìrònú tí wọn rò ní ìrònú tí ó fi wọn láǹfààní. fàwọn lè yasma'un wọn ń gbọ́ wà láti lè láyé yasma'un náà máa yà fún òun tó àkìrọ̀. ṣùgbọ́n wọn kì í gbọ́ tí ó fi wọn láǹfààní gbígbọ́ pé ìyá àyà mọ̀. wọ́n yà àkìlú wọn kúkú lọ́kọ̀ lórí wọ́n sì ronú. ولكن لا يعقلون ما ينفعهم في الآخرة ṣùgbọ́n wọn kì í ronú sí tí ó ṣe wọ́n láǹfààní jọ́ gbèdé àṣeyàmọ̀ torí pé ọlọ́run ti ó ti di etí wọn ó sì ti di ọkàn wọn wọn ò lè gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní wọn ò sì lè ronú ohun tí ó ṣe wọ́n láǹfààní bẹ́ẹ̀ ọlọ́run ni ọkàn mọ̀ wàhálà kùrú bí wàhálà sẹ́mìlì ọlọ́run gbé ọkàn wọn ó sì ṣe etí wọn wọn ò lè gbọ́ wọ́n ń gbọ́rọ̀ táwọn èèyàn ń sọ bẹ̀tẹ̀ tí ó ṣe wọ́n láǹfààní jọ́ gbèdè àṣìámọ̀ ò ní gbọ́ tẹ́ ẹ bá kọ fún wọn ìbínú wọn dà sí. ọlọ́ni inna ja'alna ala qulubihim akinnatan an yafqahuhu wa fi adanihim waqara torí pé a ti sínú ọkàn wọn ìdérí torí bẹ́ẹ̀ tí ó bá yẹ wọ́n fi àdáàlìhìn wọ́n kọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú etí wọn náà ọmọ rí lẹ́gbẹ̀ẹ́ ká ké pa tí wọ́n bá gbọ́ mi ò lè gbé ìtú oṣù wọn láǹfààní ṣùgbọ́n ọlọ́run yọ̀wọ́ ẹbẹ̀ o èyí tó lọ́n ti ṣe bẹ́ẹ̀ fún wọn lè kó fúri ìhèrù torí ìṣẹ̀fẹ̀ rí tí wọ́n ti tọ́ sọ̀rọ̀ torí ìṣẹ̀fẹ̀ rí tí wọ́n ti tọ́lọ̀ lọ́lọ́run ti bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn torí pé ọlọ́ni balùwọ́ bá àwọn àlẹ́ yìí ọlọ́run ọba di etí wọn ó sì di ọkàn wọn torí kékeré tí wọ́n ti kọ́nà wọn bá fọ́nà yóò mìíràn rẹ̀ nínú àkọ́lé ìlà wọn ò ní gbàgbọ́ àyàfi díẹ̀ nínú wọn lókun. bákan náà ọlọ́run pé gbígbọ́ síwájú ọpọlọ torí pé kí ọpọlọ ó ó dìgbà tí etí bá gbọ́ náà. so ẹni ọba gbọ́ oní ọ̀rọ̀ ló fi ìtọ́gbọ́ a sì ń ronú sí ohun tí a gbọ́ èdè náà tọ́lọ̀ ti kọ́kọ́ mẹ́ńsàn gbígbọ́ síwájú ríò bẹ́ẹ̀ ni ọlọ́run ti ṣàlàyé kí nìdí tí wọn fi ṣàǹfààní pẹ̀lú tí wọ́n ń gbọ́ ọlọ́run ni wọ́n ilú ìfúnni àpáàkùn ẹ̀bí ìlú ليسمعوا آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا ولو كان ìdí في في في kàǹfààní pẹ̀lú بابا لا يجيب gbọ́ bàbá girman kai wọn èyí ni pé ìgbéraga wọn tí wọ́n ń gbéraga sọ́nà àti òṣìṣẹ́ rẹ̀ ńlọ́pàá tí wọn ò fi gbọ́ yé orí ẹni tó bá gbéra ẹ̀ ga kò ní í fẹ́ gbọ́n sí ẹni tí ò tó ń rí yóò mọ̀ pé kalẹ̀ lè láti sọ níbi táwọn ọ̀rọ̀ tó tí wọ́n máa gbọ́ náà kò ní gbọ́. ọlọ́ni wọ́n ìlú lè kúndé àfáàtì àti ègbé wọ́n máa wà fún gbogbo òpùrọ́ tí wọ́n máa dá àdápa irọ́ àti àwọn ẹlẹ́sẹ̀ yẹ́pọ̀ wà áyá ti láàyè fúdùlà àárín ń gbọ́ ayọ̀ ọlọ́run tí wọ́n ń kà á fún un tó ń mẹ̀yẹ̀ fún ìlú mùsàkìrọ̀ ṣùgbọ́n kò ní í dẹ́jú sí yóò kọ̀ǹtínú láti máa tẹ̀gbéraga ka allam yasma àfi bí ìgbà tí ọ̀pọ̀ nǹkan ń gbọ́ ṣùgbọ́n bí ìgbà tí ọ̀pọ̀ nítorí kí ni ìgbéraga tó ṣe yìí ọ̀bẹ̀ṣírù bí àdábì àrùn irú yẹn ẹkún ní ìró pé ìjìyà ìjìyà ẹlẹ́ta ilé òun dúró dì wọ́n ìlà àlùmọ̀ ní ayá ti nà ṣe à gbogbo nǹkan tí wọ́n bá mọ̀ nípa ayá ọlọ́run ti sàkọ́gà olùwà wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ilé ìrẹ́lẹ́ ìkejì ṣùgbọ́n ìṣe yẹ̀yẹ́ òun ní wáyé àti kí ìgbéraga bá síwájú ìgbéraga ní máa síwájú pé èèyàn tó fi ẹnì kẹfẹ yẹn eléyìí fi hàn pé gbogbo ẹni tí ọba náà tẹnì kẹfẹ yẹn lé ó ti kọ́kọ́ ní ìwà kan tó burú báyìí tó tó máa tẹnì ní ìpìlẹ̀ rẹ̀ torí pé kí ni ó ti fi gbéraga lọ́fẹ̀ẹ́ rẹ̀ wípé òun kọjá ohun tí ń fún tọ̀ ń ṣe yẹ̀yẹ́ lórí òní tẹ̀lẹ̀ fún òun. tó ìdí ọlọ́run sọ níbo mi pé wọ́n ìdá tútùlà àlẹ́yìn àyà túná wọ́n là mú sẹ́pẹ̀rọ̀nù kàálàm yẹ́sùn àhà gbogbo ìgbà tí a bá ta àyà ọlọ́run àyà ọ̀wọ́ ọlọ́run fún yóò yírí padà ní ìyírí padà ẹni ń ṣègbéraga àti bí ìgbà tí ọ̀pọ̀ so ìbínú dókítà náà fi ń sọ níbi ìpè lọ́wọ́ lọ́sùnà ìbájẹ́ pé àgbọ̀ ni nígbọ́ pé a sí bá ti kàǹfààní àwọn náàkẹ́yì àbí káàrùn sí ń tẹ́ àgbọ́ ó fi àkàrù sàáyè àbá tí wà nínú àwọn tí wọ́n wà nínú náà ọlọ́ni pàṣẹ́rọ̀ fún olùgbàgbùgbù ó wá jẹ́wọ́ ẹ̀sẹ̀ ṣùgbọ́n kò sàǹfààní ìjìnà sí ìkẹ́ ọlọ́run ọba fún àwọn tó ń bẹ nínú iná eléyìí ìṣẹ́bílé ni ọlọ́run ṣẹ́bílé wọn àbíkọ́ ipá àwọn màláìkà ni wọ́n ṣẹ́bílé wọn pé tó kọ́ ní àtúntàbí ìgbàyè ìjìnà sí ìkẹ́ ọlọ́run ọba fún gbogbo àwọn tó wà nínú iná lóòótọ́ lóòótọ́ lọ́jọ́ wẹ́ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n kò sí wọn láǹfààní máa أقروا بذنبهم يوم القيامة وضع سيئلة الأولوز في القيامة حيث لا ينفع الإقرار ولا ندم أضطي إجوات من تنفعني بين يعتبر لتنفعني وقد يتمنى الكفار الانتفاع بإقرارهم هذا لوطة لوطة من وما وقضيا إجوات دعوة إجوات يوم تنفعني bẹ́ẹ̀ ni àbámọ̀ táwọn ń ṣe ó fi ẹ̀ka àǹfààní kan fáwọn ṣùgbọ́n ń bo ọwọ́ ti bọ́ sórí ọlọ́ni hàlìyàn bèrú lẹ́yìn ilé àtàwí ìlà yóò mẹ ìta ìrúhu يقول الذين نسوه ní قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفع لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون ọlọ́run ní kí ni tí wọ́n tí wọ́n dè nígbà táwọn òṣìṣẹ́ tí wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́run bá fi wọn sí wọn ọ̀gbọ́ kí ni tí wọ́n dúró dè ṣe tí wọ́n dúró dè ní àlámọ̀rí ọlọ́run ọba àbí pé ìṣirò àti ẹ̀fẹ́ ẹ̀fẹ́ tí wọ́n dá nílé ayé àti ìjìyà dọ́ọ̀bẹ̀lì àti àmọ̀ ìtọ́jú nìyí. ọlọ́ni ọjọ́ tí wọ́n wà fojú bá àwọn tí wọ́n ti gbàgbé ọlọ́run nílé ayé tí wọ́n ti gbàgbé ara wọn wọ́n wà máa jẹ́wọ́ ọ̀dìjẹ́ wọn. lóòótọ́ wa wà pẹ̀lú òdodo wọ́n wá wa wọ́n sòdodo fún wa ní ìṣùfà ṣùgbọ́n tó tẹ̀lé ti ṣé a rí ẹjọ́ tí ó ọba. tọ́wá lọ sí pẹ̀lú akọ́lọ́wọ́ bá ń torí lè wá àwọn náà ó dùn fà náà àmà lọ́yọ̀ lẹ́bi kún náà náà àmà àbí tí ó fi ẹ̀dá pa ti dá wa padà sáyé lẹ́lẹ́ kejì ìgbà náà láwà ṣe iṣẹ́ tó dáa èyí tó irú ìta àṣìṣe tẹ́lẹ̀ tọ́ èyí olùfìfẹ́ kò sí dídá padà náà kò sáyè ọlọ́ni kọ̀dé kọ́sìrò àkójá wọ́n ti wọ́n ti wọ́n ti ṣòfò ara wọn وضل عنهم ما كانوا يفترون إن تورو إلى أي تورو في يوم يوم يوم يوم تتفاوض àbáwọn tí wọ́n rò pé àwọn ẹni wọ́n mọ àwọn kọjá ẹ̀sẹ̀ tí wọ́n dá wọn ò rí wọn lọ́jọ́ náà lọ wọ́n ti sọ̀rọ̀ wọn ò rẹ́ni tí ó sì pẹ̀lú wọn wọn ò sì lè dá wọn padà so ìjẹ́wọ́ ẹ̀sẹ̀ wọn wọ́n rẹ̀ pé ó fà wọn láǹfààní ṣùgbọ́n kò kàǹfààní. tó kò lè sàǹfààní nígbà tí o ti sàǹfààní sí fìràwọ̀ lẹ́yìn tó jẹ́ pé ilé ayé lòun fi ẹ̀sìn jẹ́ yẹn ṣẹ̀ ilé ayé gan ló sì fi yíwà ló fi ló fi ṣe ímánì ṣùgbọ́n ímánì ò ní sàǹfààní ímánì nígbà tí ikú ọ nígbà tí wọ́n bá rí iná ẹgbẹ́ báyìí bẹ́ẹ̀ náà nílé ayé kò lè sàǹfààní fún ọ قالني حتى إذا ìlà àdọ̀rọ̀kọ̀ olùkọ́rọ̀ fìràwọn náà ó ṣe gbogbo bàjẹ́ tí ń ṣe títí ó fi wọnú omi òkun wọ́n fẹ́ gbé mi torí pé kò sí nǹkan kan tó lè mọ́ tó wọlé tó lè mọ́tẹ̀ wọn òrùjú mi omi ìgbà náà ni wọ́n ti gbé آمنت بأنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل. فمن أتى mo gbàgbọ́ pé kò sí ẹni ọkọ kájọ́ kì fún àyàfi ọlọ́run táwọn bàlú Israel tó gbà fẹ́. wà á nà mí nà mùsùlùmí bẹ́ẹ̀ ni èmi náà ti jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí nínú àwọn ọmọ òbí rẹ̀ lẹ́yìn ìgbà tó ti wu àwọn rúwà tó wù tó ti pẹ̀rẹ̀ lọ́rọ̀ nígbà tó wá rí kú ìgbà náà ló wá tẹ̀tẹ̀ wá gbàgbọ́ kí lọ́lọ́run وقد عصيت قبل وفي أعبان ماري سواجه أسفوني وكنت من المسلمين فوتي جاو في لجاء أسواجه أو في لجاء لجاء فإذا لو أتكي وعبكو وصلي ما أريد àsìkò ti lọ. Bẹ́ẹ̀ ni, omi náà tún wá tọ́lọ̀ ní hàlìyàn bùrú rẹ̀ ilá an tàbí àwọn mọ̀lmọ̀lá ìkà àwọn kèfèrí tí wọ́n pọ̀ tí wọ́n gbàgbọ́ náà wọ́n kọ̀ǹtínú àti máa ṣe ìwà àbàjẹ́ lórí ilẹ̀ kí ni tí wọ́n dúró dè ṣé màláìkà náà ń dúró dè tí wọ́n wàá gbẹ̀mí wọn nígbà tí wọ́n jọ fi wọ́n bá tó àwòyẹ ti àrọ́bù àbọ́nà gangan ni wọ́n dúró dè lọ́jọ́ tọ́lọ̀ ń gbé wájú wọn tó ṣèdájọ́ iṣẹ́ tí wọ́n ṣe jọ́ lédè àlùfáàmà àwòyẹ àti àbá àbọ̀ àyà ti rọ́bù àbí ayọ̀ ọlọ́run ọba tó fi hàn pé ọjọ́ ọ̀gbẹ́gbẹ́ àkẹ́yàmà ti tó àwọn àlàmà kẹ́yàmù sáà òní wọ́n dúró dè ọlọ́run ni yawma ta yawma ya'ti ba'du ayati rabbika ọjọ́ tí àmì ìjọ ọ̀gbẹ́gbẹ́ àkẹ́yàmà òde wa bá wọn ni pé ọjọ́ tí ó rùn tí ó yọ ní làmtẹ́kùn àmàlẹ̀ kò tọ́kù ẹ̀mí kan ìgbàgbọ́ rẹ̀ ò ní ṣe láǹfààní ní ìkéjọ pé síwájú àsìkò yóò ọ̀gbàgbọ́ tẹ́lẹ̀ so ìgbàgbọ́ rẹ̀ lásìkò náà kò ní ṣe láǹfààní mọ́ nígbà tí oòrùn tó bá ti yọ ní ibùwọ̀ rẹ̀ sọ ọ̀sáyè túbá mọ́ gbogbo ẹni ọba bá túbá jọ náà kò ní ṣe láǹfààní kankan mọ́ àwọn ìmáàmì àkọyọ̀ àbí ó ẹ̀wà àgbàgbọ́ ọkọ̀ wá ṣiṣẹ́ eré láti gbàgbọ́ ti gbàgbọ́ ọ̀hún níwájú ọjọ́ náà sọ sọ fún wọn ìtẹ́bìrù ẹ máa dúró ìnà múntẹ̀bìrù táwọn náà dúró lè mú kò sẹ́ni tí ọ̀nà dúró lè ṣùgbọ́n wà dúró lè tiwa pẹ̀lú iṣẹ́ tá a ṣe dejọ́ náà ẹ̀yẹ máa dúró kí ọjọ́ náà òde tẹ̀ tó ṣe tẹ̀ tó lẹ́sìn eléyìí ló fi hàn pé àsìkò kan wà pàtó wọ́n pé kéèyàn bá tún bá gan ìtúbà ò ní káǹkàní mọ́ alákọ̀ọ́kọ́ ó ní tí èèyàn bá dé gánga èyí ni pé tí ẹ̀mí bá ti dé ọ̀nà ọ̀fun torí ọ̀rọ̀ ọ̀rọ̀ amẹ́ríkà àkọlẹ̀ torí iná máa láyà gbọ́dọ̀ tọ́wùbẹ̀tẹ̀ tọ́wùbẹ̀tẹ̀ làá máa lẹ́nu ìrọ̀gbìn ìrọ̀gbìn. ọlọ́run ọba a máa bá tún bá ẹrú rẹ̀ lópin ìgbà tí ẹ̀mí rẹ̀ ọba tí ìgbélọ̀ kó wòrò rẹ̀ yí ọba tún kí ni yín èyí ni pé tí ọba sásìkò tí ó kù bá ti di pé ó rí ikú lójú pé ikú nìyí ìgbà náà ni wọ́n pé òun gbàgbọ́ ìdínú tó fi wá nù hadith anabi sallallahu alayhi wa sallam tó ní lan yahdika an-nasu hatta yu'ziru min anfusihim èyí pé kò sí ẹnì kankan tí ó parun àyàfi kọjá pé àwíjà rẹ ti wá fún ó ti ó ti ó ti ó ti pé lórí ẹ tí ò ní ní ọ̀nà tí ó gbà yọ náà síwájú ìparun rẹ̀. ìpìlọ̀ kan ó fi wá tọ́pọ̀ tí ó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ náà bẹ́ẹ̀ ni àdíjì sọ pé láyé kúlò ákàdùn náà إلا وهو يعلم أن الله أولى به أن النار أولى به من الناس من الجنة لا يدخل أحد النار إلا وهو يعلم أن النار أولى به من الجنة kò sí ẹnì ní máa bí dájú pé iná lọ́tọ́ tó lè dàgbẹ́ náà lọ. èyí tó òun náà mà dájúdájú pé iná pé gbogbo iṣẹ́ tó ṣe gbogbo ẹ̀mí bẹ́ẹ̀ sì ni wọ́n tún rán létí àwọn ìlọ̀ tó ti wá fún ilé síwájú fásitì náà tó dé. tó òun náà ti mẹ̀fẹ́ lẹ́sẹ̀ nìyẹn ìdí nu fi ń jẹ́wọ́ ẹ̀sẹ̀ wọn lò náà. tó ẹnì kan náà ọlọ́ni إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó ṣe ìkìlọ̀ fáwọn kèfè rí pẹ̀lú ìjìyà aná tí ń dúó dè wọ́n léè tí kábàámà nígbà tí wọ́n bá dénú ẹ̀ tí iná ó sì máa yóò máa yóò máa hó torí ìbínú wọn lọ́lọ́wọ́ fún àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń páyà ọlọ́run ní kọ̀kọ̀ àti ní ìbábá wípé àwọn ohun gbogbo àṣìṣe tí wọ́n bá ṣe ọlọ́run darí ẹ̀ṣẹ̀ wọn jù wọ́n bẹ́ẹ̀ kan náà wọ́n tún ní ẹ̀sán kan tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní nílẹ̀ nàbí ilẹ̀ yọ̀ṣẹ́ òun àwọn ọ̀gbáhùn lè rẹ̀ yìí dájúdájú àwọn tó ń fáyà ọlọ́run ọba wọn ní kọ̀kọ̀ làwọn náà fìrọ̀tún wọ́n ní àforíjì kan lọ́dọ̀ ọlọ́run ọba wà á jẹrọ nàbíyìn àti ẹ̀sán kan tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba olè àlùjẹ́nà àfáà onímọ̀ yẹn sọ̀rọ̀ ní ìnàmẹ́lì yẹ kọ̀ọ̀kú náà rọ́bà wọ́n wà náà àwọn tó ń fáyà ọlọ́run ọba wọn tí wọ́n sì ń gbọ́ sí ìfún wàdà yàtúnà bẹ́ẹ̀ sì ni wọ́n yàpọ̀ ọlọ́run wọ́n ń kọ́ ìbú na àrùn náà nígbà tí ojú wọn tó bí ẹnì kankan ọ̀gá yìí wọn. èyí tí wọ́n ń fáyà ọlọ́run ọba wọ́n sì ń gbọ́ sí ìfún wọn ò sì ní í ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ nígbà tẹ́nì kankan ọ̀gá yìí wọn tó dé. ويخشون العذاب في الآخرة قبل المعاينة bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rù ìjìyà ọlọ́run ọba ọjọ́ ìgbéǹde àìkẹ́yàmọ̀ síwájú kí ó tó rí sójú torí pé àwọn ni wọ́n ṣe ìgbàgbọ́ pẹ̀lú àlùbẹ́yì ìtójú òní wọn ò rí náà mú ṣùgbọ́n wọ́n gbàgbọ́ tó àwọn ni wọ́n bá ń tójú òní wọ́n gbàgbọ́ làwọn máa fún un nílọ̀pọ̀ wọ́n ní àmójúkúrò ọlọ́wọ́ fi fún ọlọ́dọ̀ ọlọ́run níbi ẹ̀ṣẹ̀ wọn wàtàwábù àbín wọ̀wọ́ aljanna àti ẹ̀san tó tóbi olè aljanna tó lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ bá ó kìlọ̀ fáwọn tẹ̀sẹ̀ rí pẹ̀lú náà tó sì tẹ̀rù bà wọ́n ó wá ń ṣe àdéhùn fáwọn mèmìlì wípé àwọn tí wọ́n ní àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àti ẹ̀san tó tóbi. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير dájúdájú àwọn tó ń páyà náà ọba wọn tí wọ́n sì ń bẹ̀rù ìjìyà rẹ̀ tí wọ́n ń jọ́sìn fún gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ń rí sójú tó ń di pé wọn ò rí ọ̀hún náà bákan náà yàtúnṣẹ́wọ̀n àdáàbà wọn hálà káwọn èèyàn mọ́rin bí náà àrùn náà wọ́n tún bẹ̀rù ìjìyà aná ìjìyà ọlọ́run ọba nígbà tí ò sí ojú kankan tí ń wò wọ́n fọ̀hún yọ̀rọ̀ ìbú náà wò sùkánà òṣìṣẹ́ torí pé kí ni wọ́n ń páyà ọlọ́run ọba ní ìkọ̀kọ̀ kàmá yọ̀rọ̀ ìbú náà wò sí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń páyà rẹ̀ ní bàbá tó àwọn wọ̀nyí tí wọ́n wà pẹ̀lú irú àpèjúwe báyìí من خالقهم عز وجل مغفرة عظيمه واني اقول ا ن لو رضاوى واجر بالغ الغاية ل غ ا ي ة في الكبر والضخامه اتي اتوبي تو انتم تو تو كلمه خشيه قولي طيع فيا كل بفقوق kéèyàn páyà ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ́mbò ní pé الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشركون àwọn tí wọ́n ń páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ bákan náà nípa ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àìsèyàmà wọ́n ń bẹ̀rù rẹ̀ wọ́n ń wá ìsọ́lọ́dọ̀ ọlọ́run nípa àbúrú tí ń bẹ́ńbẹ̀ ọlọ́run ti ṣàlàyé kí ni pàápàá ìpáyọ̀ ọlọ́run pàápàá ìpáyọ̀ ọlọ́run ọlọ́run ṣàpèjúwe fún wa ó ní wà ìnà nínà ìjà ọ̀rọ̀ sí làmá yàtọ̀ fẹ́jẹ̀rù nínú ìlànà ó wà ní àpáta bẹ́ẹ̀ pé àpáta máa fẹ́ sí méjì tó jẹ́ pé oṣù ọmọ ọ̀sán láti ẹgbẹ́ láti ẹgbẹ́ وإن منها لما يشقق فيخرج منه الماء omi ìwà bẹ̀rẹ̀ pé yóò kàn kí ló dìbò kù ẹ̀ òkúta ni kí ló dé tó fi sí méjì torí ìpayọ̀ ọlọ́wọ́ ọba wà ń nà mí nà nà yẹ àdúgbò ní nǹkan ṣe ẹ̀sìn ńlá omi ìwà bẹ̀rẹ̀ pé yóò pọ̀ yẹyẹ tí ó ọba eléyìí ìdínú tọ́lọ̀ ti ní lọ́wọ́ ẹ̀gbẹ́nà hábàl kùránà àlàjábẹ̀lì ìbáyé pé kùránì dá ń kà fún yìí orí àpáta ńlá la sọ kalẹ̀ fún pé ìwọ àpáta ńlá ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ ní máa fi ṣiṣẹ́ dàrọ̀ àìsàn wò ṣe àmì mo ṣàkọ́ ṣe àmì ẹ̀ bá ń jọ́ páyà fún ìfọ́síwẹ́wẹ́ min khashyati llah lórí ìpáyà ọlọ́run ọba. tó bóò ní ìpáyà àwọn ọmọ ìgbé ènìyàn òkè tó torí ìdí èyí àwọn tí wọ́n ń páyà ọlọ́run ọba wọn ní kọ̀kọ̀ àwọn yẹn àwọn ni wọ́n mọ òdodo ìdí lòun fi ń páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ìbábá ya'lamuna annahu muttalun alayhim máàmá tàkọ́ṣàkú wà tàkọ́ṣàkú wọ́n mọ̀ ní pé ọlọ́run bá ń lu àwọn gbogbo bí wọ́n bá ti wà ní pamọ́ sí pé yóò sí ẹnì kẹta tí rí wọn ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé ọlọ́run bá ń rí àwọn. وهم دائما منيبون إلى الله àwọn olùpáyà ọlọ́wọ́ ọba ikú à ní gbogbo ọba wọn a máa yẹ gbogbo àlámọ̀rí wọn wọn a máa darí ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba wọn ni. gẹ́gẹ́ bí ọlọ́run ti ní hádá máa tú àhúnà kulli àwùwádìí àtúnyà. eléyìí àlùjẹ́nà kẹrí bẹ́ẹ̀ wọ̀ ó ní dáàtì tàbí òun rẹ̀ fún yín ju gbogbo ẹnikẹ́ni tí máa padà sí ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo ọ̀gbà àbí lónìí ẹni tó ti sọ gbogbo ìwọ ọlọ́run ọba pẹ́kípẹ́kí. man khashiya ar-rahman bil-ghayb ẹni tó páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ wàjá àdìkọ́ndé lèrè tó sì wá bá àwọn ọlọ́run ọba pẹ̀lú ẹ̀mí tó má ẹ̀mí kí máa padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba èyí ni pé gbogbo alámọ̀rí ń gbogbo alámọ̀rí rẹ̀ pátá ọ̀dọ́ náà ní máa dá padà sí. eléyìí ó ní dẹ́rẹ́jà tó tóbi jù èyí ni pé ipò ìpáyọ̀ ọlọ́wọ́ ọba ipò tó tóbi jù ní. bẹ́ẹ̀ sì ni ó ní ìwà tó dáa jùlọ dáa lè ṣe pẹ̀lú ọlọ́wọ́ ọba bákan náà lọ́wọ́ sọ pé eléyìí omi ipò àwọn olùmọ̀ ipò tó yẹ ká bá àwọn olùmọ̀ ni ọlọ́ni ìnáma yàtọ̀ mọ́ àmì ìbáàdì yìí àlùhùlàmọ́ àwọn tó máa ń fáyà ọlọ́run ọba nínú àwọn ẹ̀yẹ àwọn làwọn olùmọ̀ kí lè jí gbọ́ ti gbọ́ pé olùmọ̀ ní fáyà ọlọ́run ọba. ẹ̀dá àbí ogún omi ẹ̀dá náà náà ọlọ́ni ìnáma yẹ́pṣọ̀ mọ́ àmì nàìjíríà di àwọn tí wọ́n ń páyà ọlọ́run ọba nínú àwọn ẹrú ẹ̀ àwọn ni olùmọ̀ kí nìdí lè á nà òun yàrá fún náà àkùnwà torí pé wọ́n mọ ọba náà ni wọ́n ti ń ṣe àkíyèsí sí gbogbo àwọn ìwọ̀ náà wọ́n ń sọ wọ́n kì í fo wọ́n kì í tẹnu àná ọlọ́run ọba kọjá ìdí nù. bákan náà lọ́lọ́run sì fi bú àwọn kan lórí pé wọ́n ń páyà àwọn èèyàn wọ́n ń bẹ̀rù àwọn èèyàn wọ́n ń lúgọ fáwọn èèyàn wọn ò lúgọ fọ́lọ́run wọn ò sì páyà ọlọ́run ọba ṣùgbọ́n èèyàn ni wọ́n ń páyà torí pé wọ́n bá rí àwọn èèyàn ìpàdé ni wọ́n ń ṣiṣẹ́ tí ọba ti jẹ́ ní kí ó ní wọn wọ́n ti ṣe nǹkan lè wọ́n wà pẹ̀lú èṣù ọlọ́run ni wọ́n ń páyà ènìyàn wọn páyà ọlọ́run wọ́n ń lúbọ̀ fẹ́yàn wọn lúbọ̀ fọ́lọ́run فالله أحق أن تخشوه أن تخشوه إن كنتم مؤمنين. الله الله لا tó bá lóòótọ́ ni yín ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ ẹ̀bẹ̀rẹ̀ kì ṣèyàn sọ ìdílò tọ́lọ́ ti sọ pé àwọn ọba ọlọ́run yìí pé òun ọlọ́run ọba nìkan páyà ẹ̀mí يبلغون رسالة الله àwọn tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run ọba láwọn àdájọ́ ọlọ́run wọ̀yàpṣọ́wùnà wọ́n ti ń páyà rẹ̀ wọ́dà yàpṣọ́wùnà àkàdà ìlà náà wọ́n ti ń páyà ẹnìkan àyàfẹ́ ọlọ́run wọ́kàfà àbẹ̀láyé àti ìbá ọlọ́run tó fẹ́ni tí máa ń ṣèkìrò fẹ́dà torí pé òun ló ń ṣèkìrò fẹ́ wọn. tó eléyìí òun lọ yẹ ká kọ́ sí i ó wà nínú ọ̀rọ̀ táwọn arab máa ń sọ nípa kéèyàn jẹ́ ìkọ̀kọ̀ rẹ̀ ó ṣe déédé pẹ̀lú gbangba ìkọ̀kọ̀ èèyàn ó wà déédé pẹ̀lú gbangba nínú ọ̀rọ̀ wọn ولي يتجنب الهفوات في خلواته عف السريرة غيظه كالمشهد إذا أما جنسيب وهو الشيء nígbà tó bá wà lórí nìkan bẹ́ẹ̀ sì ni onítìjú ni nígbà tó bá wà láàrin àwọn èèyàn ìpamọ́ rẹ̀ àti gbangba rẹ̀ bákan náà bó ti yẹ ká wà ní kí gbangba wa àti kọ̀kọ́ wa ó wà bákan náà sí yàtọ̀. so eléyìí ni àlámà ìmánì òyìnbó tọ́lọ̀ ti sọ pé alladhina yu'minuna bil ghaib níbi ìbẹ̀rẹ̀ al-Qur'an alif lam mim dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin. الذين يؤمنون بالغيب ìfẹ́ tíra yìí dá àkọkalẹ̀ tó wà lẹ́yìn sallallahu alaihi wa sallam kò sí èlé ìta tẹ́lú ẹ̀ ìmọ̀nà ní fáwọn tó ń páyà ọlọ́wọ́ ọba alladhina yu'minuna bil àwọn tí wọ́n gba ìkọ̀kọ̀ bọ́ ojú rẹ̀ ni wọ́n ti gbàgbọ́. so ọlọ́ni wọ́n ní àforíjì lọ́bìnrin wọ́n sì ní ẹ̀kọ́ tó tóbi. عطاء شرقيطني ليعلم أن المراد بالغيب مما هو من جانب العقل لا تجده إذا انتهى نره wípé kéèyàn ọ̀pá ọlọ́run ní kọ̀kọ̀ ó ní àtọ́jọ́ owó ọlọ́run àti ń jẹ́ kìí ṣe àtọ́jọ́ ọ̀gá rẹ̀ ó ní oní ọ̀rọ̀ àmẹ́jì sọlọ́mọ́ wà ní ọ̀sẹ́lẹ̀ tó sọ nípa ìsáàn àǹtí àbùdà mọ́ha ṣàánilẹ̀kẹ̀ tàrọ̀hù fàyín lẹ́m tẹ́kùn tàrọ̀hù fàyín lówó yẹrọ̀ ká tó sí ọlọ́run bí ìgbà tí ọlọ́run máa yọ èyí pé tó ọba wà ní kọ̀kọ̀ òun ti lọ́run bí ìgbà tí ń wú ọ̀gá ti ẹ̀ pé ìwọ ò lè rí ọlọ́run tó ọba wà ní bàbá ti bí ìgbà tó ọlọ́run lójú. ọlọ́run bí pé ẹni tí ó pé ọlọ́run rí òun eléyìí ni usman ó sì ní tó tóbi jùlọ bákan náà ìdúró bí àlejò ti yẹ àwọn kan tọ́ka wọn bá àwọn léṣe tí wọ́n wà lábẹ́ ìbò ti àlàárà ṣe ọlọ́run ọba ọjọ́ tí ò sí ìbò ti ní ìyàtọ̀ sí gbòògbé. Ànábì ni sáfà àtùn yòdì lóhùn ọmọ òkè ìlú ìyẹn wọn láàbí ìlà ìlà òyìn. Àwọn ọ̀rẹ́ méje kan tí ọlọ́run ọba tí ó fi wọ́n sí abẹ́ bòdì rẹ̀ ọjọ́ tí ò tí ìbòdì ní ìyàtọ̀ sí bòdì ọlọ́run àlẹ́bí wa sọ nínú wọn rọ́júlùn dàátù mùràátùn dáàtù mọ̀sídùn wa jàmáàlì fàkọ́lẹ̀ ìmì àkọ́tùmọ̀ arákùnrin kan ní ìkọ̀kọ̀ tí ò sojú sí nínú wọn tó béèrè arẹwà kan tó pè é lóbìnrin tó gbajúmọ̀ tó sì wà nínú àwọn ẹbí tó tóbi tí wọ́n gbajúmọ̀ náà tó náà sì ní lọ́wọ́ wọ́n wá pè é pé wá mo fira mo fi ọ mo fira mo fi ọ fún ọ ìfẹ́ni tó wò wá. wọ́n wá sọ fún ilé ọkọ̀ rárá o èmi ń bẹ̀rù wa. pé ní ìkọ̀kọ̀ ni kò sẹ́ni tí ó Yusuf bó ti ṣe nígbà tí ọ̀gá rẹ̀ ó tilẹ̀kùn ní gbogbo ẹ̀rù bíà nípa ẹ̀há ìṣẹ̀lẹ̀ lónìí òrìlì rẹ̀ ni kò sí nǹkan kan lọ́bẹ̀ gbogbo lẹ̀kùn láti kò sí tí ó tẹ̀lẹ̀ náà sọ pé òṣìṣẹ́ ìwọ ọlọ́run ọba sọ àwọn àwọn ẹ̀yìn wọ́n wà abẹ́ bòòjú ọlọ́run lọ́jọ́ tí ò sí bòòjú kankan yàtọ̀ sí bòòjú ọlọ́run ọkùnrin ẹlẹ́ẹ̀kejì tóun náà ó bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ òun ni rọ́jò lòun ṣàtọ́jà kọ̀tù sọ́dà kọ̀tù ká àpá àhàrà ó ní arákùnrin kan tó fi sádàkà pẹ̀lú sádàkà kan tó fi pamọ́ fífamọ́ tó fi pamọ́ ó lè kókó débi pé látà alábàyà nínú wúmá tó ń fèsò ṣìmáàlì ọwọ́ ọ̀tún ọwọ́ òsì rẹ̀ ọmọ tọwọ́ ọ̀tún rẹ̀ tó fi tó nà ṣe bọ́wọ́ ara rẹ̀ náà lọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ òsì ọmọ tí ọwọ́ ọ̀tún fi kalẹ̀ níbi tó fi pamọ́ dé ẹlẹ́ẹ̀kẹta nù wọn òní arákùnrin kan tọrẹ sí ọlọ́run kọ̀kọ̀ tọrẹ sí ìjìyà ọlọ́run ọba tó súnmọ́ sí ìfẹ́ rẹ̀ tọrẹ kà ìfẹ́ ọlọ́run tó ti ń bẹ̀rù ìjìyà ọlọ́run débi pé omi ti fi bọ́ lójú ẹ̀ tó fẹ́ sí tó bá pé èèyàn ń wò adé ronú sí pé bọ́yá ó ti fi èrè jáde ṣùgbọ́n kò kẹ́ni kankan tó rí omi ti fi gbà lójú ẹ̀ torí ìpayà ọlọ́run ọba òdìdá ti mọ̀ pé al-ihsan omi kàtígórì ìmánì tó tóbi jù tó sí ìmánì tó tuntun náà torí pé kí ni ó ń tọ̀rún ó fáyọ̀ ọlọ́run ní kọ̀kọ̀ alladhina yakhshawna Allaha bil-ghayb àwọn tó ń fáyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ lahum maghfiratun wa ajrun kabir wọ́n ní àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àti ẹ̀san tó tóbi. lẹ́yìn náà lọ́lọ́ fi hàn pé àti ìkọ̀kọ́ àti ìbábá o bákan náà ni nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba eléyìí lábẹ́rẹ̀ lórí ẹ̀ṣọ́ àmọ́ tí ọlọ́run bá fún wa ọ̀nà lọ orí ayà ìrìn àdìgbò orí tá a déédéé ọlọ́run kò fún wa ní ẹ̀san rere. يكي أشي أشي والله الحكومية والسلام عليكم ورحمة الله وبركاته